الحمد لله الذي لم يتخذ لنفسه معينا ولا وزيرا ولا وزيرا ولا حاجبا جعل لعباده فرصة الاستفادة من طاعتهم وقرباتهم في الدنيا قبل الآخرة والصلاة والسلام الأتمان الأكملان على سيدنا محمد خير ولد عدنان وعلى آله وأصحابه أجمعين أيها المسلمون إن الله تعالى شرع للناس لما علم من حاجتهم إليه سبحانه في جميع أمورهم وشؤونهم لما علم ذلك شرع لهم ما يتوسلون به إليه شرع لهم ما يتخذونه وسيلة فيما بينه وبينهم ليكون ذلك عونا لهم على قضاء حوائجهم وعاملا من عوامل استجابة دعائهم ونيل مطالبهم وقال عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة والشاهد من الآية الكريمة عباد الله قوله تعالى وابتغوا إليه الوسيلة ومعنى الوسيلة ما يتوصل به ما يتوصل به إلى شيء ما ومعناه كما ذكر المفسرون هو أنواع من الطاعات والقربات الفعلية والقولية والقلبية عباد الله من هذا المنطلق ينبغي أن ننبه من على هذا المنبر أن الوسيلة جائزة ومشروعة ولكن ليس كل الوسيلة جائزة وليست جميع الوسيلة مشروعة وأما الوسيلة الجائزة هي أن يتوسل الإنسان بفعل طاعة من الطاعات من أعماله البدنية كالصلاة والقلبية كالإيمان أو الجمع بينهما فيتوسل بها إلى الله في قضاء حاجته وأعلى درجات ما يتوسل به المرء إلى ربه إيمانه الصادق وعقيدته وتوحيده إلى ربه عز وجل فذلك أعلى مراتب الوسيلة والدليل على ذلك القصة التي قصها علينا نبينا محمد صلى الله عليه وسلم القصة المشهورة عن ثلاثة عن ثلاثة كانوا في غابة من الغابات فلما نزل المطر دخلوا ثلاثتهم في كهف فانحدرت عليهم صخرة من, من الجبال والقصة بطولها معروفة كما أنه يجوز أن يتوسل المرء بدعاء رجل صالح كما كان يفعل الصحابة مع نبيهم صلى الله عليه وسلم وكما كانوا يفعلون مع عم النبي صلى الله عليه وسلم العباس بعد وفاة النبي صلى الله عليه وسلم وضرب آخر أيها المسلمون من الوسيلة الغير الجائزة هي الوسيلة بالذوات والجاه والأماكن وما إلى ذلك أدقفوا ولهم ọba tí kò ní olùrànlọ́wọ́ ọba tí kò ní ẹgbẹ̀rán ọlọ́run tí ò ní mínísítà àbẹ̀lẹ̀ pé yóò ní adviser ọlọ́run tí ò ní security adúpẹ́ fún ọlọ́run ọba tó ṣẹ̀dá gbogbo tí ń bẹ ìkẹ́ ọlọ́run àti àánú ọlọ́run kó máa bá ànábì wa Muhammad àti gbogbo àwọn aráalé ànábì àti gbogbo àwọn èèyàn tó tẹ̀lé ànẹ́bì lójú ayé ẹ̀ àti gbogbo àwa tá àrà ànẹ́bì lójú tá a tún gbà fún lẹ́yìn rẹ̀ ohun tí abẹ́bí bára sọ̀rọ̀ lónìí òun náà ni ohun tí a mọ̀ ní dédé lárúbáwá tí wọ́n pè ní alwasila alwasila òun ni. àwọn nǹkan tí yẹn máa fi ṣàtẹ̀gùn nǹkan tẹ̀dá lè lò gẹ́gẹ́ bí àtẹ̀gùn láàrin òun sí ọba rẹ̀ àwọn nǹkan tí ẹ̀dá lè lò láti lè fi ṣe àkàsọ̀ ọlọ́run láti lè bá fi gbéya bùkátà kan ọba ọba ọlọ́lá gíga. òun ló dá wa ó sì mọ̀rọ̀ èèyàn tá a jẹ́ ó mọ̀ wípé a máa ní àwọn bùkátà àbí àwọn nǹkan tí ó máa dà wá láàmú lórí ẹ̀mí tá a sì fẹ́ máa dojú rẹ̀ kọ ọlọ́run wípé kọ́nà kó bá wa bí ìyá rẹ̀ kọ́nà kó bá wa ṣe látara wípé àwọn ń dojú kẹ́ ikọ̀ ọlọ́run. a máa wá àwọn nǹkan kan tá a máa fi a ti awọn bukata wa nídìí ka tó dojú ẹ̀kọ́ lọ́rùn nírètí wípé kí wa náà kọ́ lè bá tètè bíyá wipe kọlọ kọ́nà kọ́ lè wa ni ireti ọlọ́run ti mọ gbogbo eléyìí kò sí bá ṣe wà láyé tà ní ní bùkátà kò sì séyẹn náà kò sí nǹkan kan tó kápá àti bí abùkátà wa ẹ̀dá tó tayọ ọlọ́run èyí ló fà á tọ́lọ̀ fi wá ṣe lófin fún wa tó fi gbé ìlànà kalẹ̀ fún wa wípé tá a bá ní bùkátà kan tó tóbi lójú wa ta ní kankan tí ń bà wá lẹ́rù tá a fẹ́ kọ́nà kó bá wa bí yá àbẹ́yìí tá a fẹ́ kọ́nà wọn fi ṣàdánwò fún wa ọlọ́run wá gbé àwọn nǹkan kalẹ̀ fún wa tó jẹ́ pé àwọn nǹkan náà òun náà máa lò gẹ́gẹ́ bí àgàsọ̀ gẹ́gẹ́ bí àgàsọ̀ láàárín àwa àtọ́lọ́run fún àwọn bùkátà wa tàbí bíyá a ń rí ìtọ́ka sí nínú eléyìí lórí ọ̀rọ̀ yìí nínú alukur'an ní suratul maida aya ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ aya thirty five ìkarùndínlógójì ọlọ́run bá wa sọ̀rọ̀ bẹ̀ wípé ya ayyuhal ladhina amanu gbogbo ẹ̀yin tí ẹgbàgbọ́ lọ́run ìtẹ́kùnlọ́hà àṣẹ àkọ́kọ́ tọ́lọ̀ ń kọ́kọ́ pa wá nínú àyà yìí òun náà ní ká bẹ̀rù ọlọ́run kí ni ìtumọ̀ ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ báwọn onímọ̀ ṣe tu òun náà ni wípé an taj'ala baynaka wa bayna 'adhabillahi wiqaya an taj'ala baynaka wa bayna 'adhabillahi wiqaya ìbẹ̀rù ọlọ́run òun ni wípé kéèyàn ọmọ ìgbé ọlọ́run bá ní ìyà tó lágbára láti fi jẹni tí ò bá ṣe tiẹ̀ káwá wá àwọn kankan nínú nǹkan tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí ká fi protect ara wa ká fi dáàbò bo ara wa kúrò níbi ìyà ọlọ́run torí pé ìyà ọlọ́run ó dé gbogbo ẹni tí ò bá ṣe tiẹ̀ àṣé gbogbo ẹni tí bá ń ṣe tọ́lọ́run ti ń sin lọ́run tí ń ṣe nǹkan tọ́lọ́wọ́n bá fẹ́ tó sì ń jìnà sí nǹkan tọ́lọ́wọ́n ò fẹ́ irú ẹni bẹ́ẹ̀ ẹni tí ń bẹ̀rù ọlọ́run ni ọlọ́run ní ìtẹ̀kùnlọ̀ ẹ bẹ̀rù ni tẹ́ ẹ bá ti wá bẹ̀rù mi tá láti lè bí ìyàwó àbùkátà tẹ́ bá ní tó tóbi lójú yín wọ́n mi tẹ́ gbogbo ilé yìí wá sí i èmi ọlọ́run mo fún yín níyànjá ẹ máa wá wọn kankan tẹ́ fi máa ṣàkàsọ̀ wá sáàrin èmi àti ibi tí alukurani ti dá sí ọ̀rọ̀ ká máa fi kankan ṣàkàsọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run bá ní. èyí tó wá kù tí a bẹ̀rẹ̀ ni wípé tó nídìí àlàyé òun ni wípé kí wá ní àwọn nǹkan tá a lè fi ṣàkàsọ̀ lọ sọ́dọ̀ láti fi bí àwọn bùkátà wa tàbánà wo tafsir wáyà yìí àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní alwasila tọ́lọ̀ wọn bá ń sọ nínú alukurani nínú àyà yìí àkàsọ̀ tọ́lọ̀ wọn bá ń sọ pé ká wá láti fi súnmọ́ òun òun náà ni at-ta'at wal-qurbat was-salih min al àṣẹ nǹkan tọ́rọ ń fẹ́ káfí ìsàkàsọ láàrin àwa àtòun lérí àwọn bùkátà wa tá a bá ní àti lérí àwọn ìbéèrè wa sọ́dọ̀ ọlọ́run òun náà ni àwọn iṣẹ́ eré tá a bá ṣe àwọn àwa eré tá a bá hù ìgbàgbọ́ wa sí ọlọ́run ìrun rẹ tó kí tó yanjú zaka rẹ tó ṣe nítorí ọlọ́run. àwọn èèyàn tó ṣàánú nítorí ọlọ́run tí ò sí kárí mi bẹ́ẹ̀ àṣé àwọn nǹkan tó lóore jù nínú nǹkan tí yẹn fi súnmọ́ ọlọ́run nínú nǹkan tí yẹn máa fi wákàsọ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run òun náà ni ìjọsìn fún ọlọ́run òun náà ni ìnígbàgbọ́ nínú ọlọ́run a sì rí wípé àwọn èèyàn ti lo eléyìí wọ́n ti mú un lò tó sì ṣiṣẹ́ fún anabi wa sallallahu alayhi wa sallam ó sọ ìtàn àwọn èèyàn mẹ́ta kan fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ àwọn èèyàn mẹ́ta yìí wọ́n ṣèrìn àjò ilẹ̀ wa sú wọn sí mu gbọ́ nígbà tílẹ̀ sú ilẹ̀ sú ọ̀dọ̀ tún bẹ̀rẹ̀ sí ní rọ̀ àwọn ibi tá à wí yìí ilẹ̀ náà jẹ́lẹ̀ pápá ilẹ̀ pápá tápátá wà mẹ́ẹ̀ ṣe mọ̀ pé ìṣòro ti di púpọ̀ fún wọn ilẹ̀ ti sú òjò tún rọ̀ ó tún jẹ́ nu pápá tí ò sí tí wọ́n sá sí wọ́n wá wo wípé kí làwọn lè ṣe àárín ọ̀pọ̀lọpọ̀ ewu làwọn wà ewu àgbàrá òjò àti ewu àwọn ẹranko olóró wọ́n wá sọ wípé ṣe bá pàtàkì làwọn wò yìí ẹjẹ́ lọ kọ́ sábẹ́ rẹ̀ ká bọ́ sábẹ́ rẹ̀ bá ti ẹ̀rọ tágbàrá òjò bá dé kò ní lè wọ́n lọ àwọn ẹranko ọlọ́rọ̀ á sì rárá fi pamọ́ fáwọn náà wọ́n wá sá sínú òun sínú sínú àgbàtà yìí àyè kan tó tó gbá yẹn wọ́n kó sínú ẹ̀ wọ́n jòkó ṣe mọ̀ pé tọ́jọ́ bá rọ̀ àrá máa ń sán pẹ̀lú òjò. àpáta bá tó lágbára a máa apata. àpáta láàrin àsìkò tó wà nínú omi tí wà yìí àpáta kékeré kan ó wá yí dí ó wá yí dí ẹnu ọ̀nà ibi tó gbà wọnú àpáta náà ó yí ipò wọn mẹ́lẹ̀ ńgbà tí lẹ́ẹ̀mọ́ gbogbo ọ̀sùn tí tí jáde kò torí bẹ́ẹ̀ déédéé ẹnu ọ̀nà ibi tí wọ́n bá wọnú àpáta náà òun ni àpáta kékeré kan ti yí bò mọ́lẹ̀ tọ́nà náà ò lè gbà wọ́n tí ò lè gbà wọ́n láti jáde ewu ni wọ́n sá fún ewu tí wọ́n sá fún ti fò wọ́n àmọ́ ewu míì ìṣòro míì ni wọ́n tún wá bára wọn nú ẹ̀ ìṣòro báwo la ṣe jáde kó inú àpáta inú àpáta tí òṣò jẹ tí òṣò mi. tí ò sátágùn ọwọ́ abẹ́rẹ́ sí wọ́n gbìyànjú títí wọ́n fọwọ́ ti àpáta náà mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti ti ti ti ti ti kò yí kúrò ọ̀rọ̀ náà tí wọ́n bá jáde wọ́n wá ronú ẹnìkan nu sọ yìí pé ti gbọ́ sí rí ó ní ẹ̀gbọ́n ṣe rí ìṣòro tá a wà ń bẹ̀ la yunjikum illa amalukum alkhalis kò sí nǹkan kan tó lè yọ yín kúrò ní ìṣòro tẹ́ ẹ wà yìí tayọ ṣẹ́ tẹ́ ẹ ti ṣe pamọ́ sọ́dọ̀ ọlọ́run kò sí nǹkan kan tó lè gbà yín nínú ìṣòro tẹ́ ẹ yìí kì tún sáyẹ fóònù tẹ́yẹ tí ó tí wọ́n bá sọ pé fóònù àwọn èèyàn wọn ń gbọ́n pé tọ̀rẹ́ dàbẹ̀ wá bá wa ń gbọ́ sóbítà wọ̀nyí o kì sáyẹ fóònù kèésì ọ̀nà ibi táwọn èèyàn máa ń rìn tí wọ́n bá láwọn ọkọ̀ lẹ́tà ó jù síta ẹni kó rí àfi kọ́nà ń fúnra rẹ̀ kó sànú wọn ẹnìkan ni wọ́n wá ronú pé tọ́ ibi tọ́rọ̀ dé bó yìí gbogbo ọgbọ́n láti sà gbogbo tá a mọ̀ láti ṣe èyí tó kù ní wípé kí kálukú wa káronú tá a bá ṣe níṣẹ́ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run tá a mọ̀ pé ṣẹ́ yìí iṣẹ́ rẹ tọ́jú òrìjìnà ní tá àtòrí nǹkan kan ṣe àyàfi torí ọlọ́run iṣẹ́ rẹ yẹn láàfin wá gbọ́dọ̀ sọ̀rọ̀ òun láàfin bẹ ọlọ́run tá a bẹ ọlọ́run kó wò yìí mọ́ wa lára kọ́ là wá bí tá a wà yìí torí pé tá a bá pẹ́ púpọ̀ jù bí tá a wà yìí tí owó wọ́n kù sí ni gbogbo wa gbà bẹ́ẹ̀ kálukú sá ronú ronú ronú iṣẹ́ rẹ wá ni mo tó kájú ẹ̀ tí mo lè fi bẹ lọ́run ẹnìkan wá ní èyí èmi ti rántí mo rántí kí ló rántí ó ní ìwọ ọlọ́run ìwọ ọlọ́run ìjọ kan bẹ tí òun gba àwọn òṣìṣẹ́ kí wọ́n bá òun ṣiṣẹ́ àwọn ìsìnfàdé òsì wípé tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ láàárọ̀ nígbà tí ẹ gba bíríkìlà gbẹ́gbẹ́ wọn bá òun ṣiṣẹ́ tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ láàárọ̀ aago méje òun lẹ́sìn wọn. ti wọn láago méje lójúmọ́ yìí a máa five thousand naira ẹnì gbọ̀ngàn ó wá náà gbogbo wọn lọ ẹnìkan nu wọn nu àwọn èèyàn bíi mẹ́wàá ta ni máa ṣiṣẹ́ ẹnìkan nu wọn òun dé láago mẹ́rin rẹ̀ lóun tó dé ó dé láago mẹ́rin ó ṣiṣẹ́ dàgbo méje nígbà tó méje tá àwọn tó dé látàárọ̀ àfún wọn ní four five thousand òun tó dé láago mẹ́rin àfọ̀hún ní two thousand ó bá bínú ọkọ̀ òun lẹ̀ ó ní five thousand òun gbà èmi náà yarí mo ní ìdí four five thousand two thousand ó gbà torí kó bẹ̀rẹ̀ iṣẹ́ látàárọ̀ ó bínú ọkọ̀ owó yìí sílẹ̀ tó fi lọ òun wá wò wípé owó yìí sọ owó tèmi ẹ̀tọ́ tiẹ̀ ní òun wá lò fi owó náà ra àṣẹ́sìn ẹran àtakò àtakò àwọn ẹran náà wọ́n wá bí si, wọ́n di méjì wọ́n di mẹ́rin wọ́n di mẹ́fà wọ́n di mẹ́jọ ó fi wá di wípé ó wá di agbo tẹ́ran bá ti dago ó di púpọ̀ nù ó wá dijọ́ kan ọkùnrin yìí wá dé ó wá owó omi tí mo kọ́ lẹ́jọ́ orí tí mo ní ìgbà ẹ bá mú nígbà tí sòrò dé ẹ bá mú O ó lóun wá sọ fún pé owó rẹ ló fẹ́ gbà ó ní òun pé àwọn agbo màlúù agbo ewúrẹ́ agbo ràkúnmí tó owó rẹ ló kó lọ ó náà wá sọ fún mi pé as'aluka billah ọlọ́run ni mo fi bẹ̀ ọmọ mu mi ṣeré owó omi yóò máa ń kó owó kọ́ lẹ̀ yóò máa ń kó ọ̀rọ̀ mímú sí ẹ̀kọ́ ìmú owó rẹ̀ náà nù onígbò ló ti jẹ́ owó tó kọ́ lẹ̀ jọ́ náà òun ṣe òun fi invest ní arákùnrin náà sì ṣe bẹ́ẹ̀ ó kó gbogbo àwọn agbo ẹran ràkúnmí ó kó gbogbo ẹ̀ láìsẹ́ kan kù owó ò sì gbàjẹ́ ìwọ ọlọ́run tó bá jẹ́ pé torí tìẹ ni mo fi ṣe é tí ò jẹ́ ìjẹ̀kú mọ́ tó bá jẹ́ pé torí rẹ ni ò jẹ́ ìjẹ̀kú mọ́ tí rẹ ọkùnrin jẹ mo kápá kí n yọ two thousand kí n fúnjọ́ náà àmọ́ tó bá jẹ́ pé torí tìẹ ni mo fi fòdodo bá lò ọlọ́run inú ìṣòro tá a wà ń ọlọ́run gbọ́ ó sì gbà ọlọ́run gbọ́ ó sì gbà nígbà tọ́lọ́ náà ti rí wípé torí tòun ló fi ṣe nígbà tọ́lọ́ náà rí pé torí tòun ọlọ́run ló fi ṣe tó ṣe kìí ṣe torí kí ara ilẹ̀ máa ròyìn rẹ̀ káàkiri pé á ah, lágbájá ẹni ọlọ́run ni wa torí tó bá jẹ́ pé torí káwọn èèyàn lè ròyìn ẹni àdúrà yẹn ò ní túmọ̀ kankan kò ní ṣiṣẹ́ kankan ọlọ́run sì kọjá ọba tí yẹn máa fa wọ́n tàn pé à pé aláàjì tí mo ṣe àtọ́jú àtẹ̀yìn gbogbo ọgbà rẹ̀ wọ́n ṣàdúrà yìí ọlọ́run kọjá ọba tí yẹn máa tó sì jẹ́ pé òun rántí ẹ̀ ọlọ́run kọjá ọba tí yẹn máa gbé mọ́ra bẹ́ẹ̀ tí yẹn máa tàn nígbà tó lọ rí wípé òdodo lọkùnrin sọ ọlọ́run sì gbọ́ ó sì gbẹ̀ ó bí àbùkátà rẹ̀ àpáta yìí ṣí níwọ̀nba àmọ́ àmì tí wọ́n rí ni wípé ìntaàrò yìí pé yọ́ là wá yìí yọ́ wá lóòótọ́ ohun tó fi lè mú kẹ́lẹ́ ìsọ tiẹ̀ tápàtà ìṣí díẹ̀ óyá kẹ́lẹ́ kejì náà wá wí tiẹ̀ nígbà táwọn mẹ́tẹ̀ẹ̀ta dábàá mímí kárí ọlọ́wọ́ ṣe àpáta yẹn tábìrá yìí jáde ẹnì náà bọ́ síbẹ̀ orí ìwọ ọlọ́run òun rántí kan ọmọbìnrin kan ń bẹ ó rẹwà òun kọlu sí olóhùn òfẹ́ wọn òun fẹ́ fẹ́ olóhùn òfẹ́ wọn ó ṣe bẹ́ẹ̀ olóhùn fẹ́ lómi ọwọ́ àdìjọ́ kan ìgbà jágbe mọ́ wọn ayé ni wọ́n lára ọwọ́ bá wọn wípé kó wọn dáko kó wọn gbòòrò láti rí kò sí nǹkan tó wọ́n jẹ àtọmọ àtọkọ wọn kó wọn gbòòrò láti rí kó wọn gbòòrò ní nǹkan kan táwọn bá lè jẹ olóhùn wa rí wípé. ọlọ́run ló mọ wá iná alẹ́ lọ́bẹ̀ ẹ̀wọ̀n rẹ fẹ́ yá kẹ́yìn nígbà wí fún ọjọ́ orí tó ọ̀gbọ́ nígbà wí fún ọjọ́ ẹjọ́ wọ́n lẹ̀ kó ṣe dání ó ṣe pé mọ́ tọrọ oúnjẹ káàkiri ó lè wá sọ fún pé owó ń bẹ tó owó lọ́wọ́ rẹ ẹ̀yìn rẹ lẹ̀ lòun tó lè fún ọ lówó olóbobìnrin róró títí kò rí bòmí tí ó wà mú kátà rẹ̀ sí ọlọ́run dákun mọ́ bàá yìí wọn lára gbogbo bùkátà tí ó mú wa ṣe ọlọ́run ọlọ́run dákun mọ́ gbé bá wa ńgbà tí arábìnrin yóò rí ibi tí ti gbé yá ó padà ó wá ku àwọn méjèèjì nìkan àtọ́lọ́hùn obìnrin yìí wá ṣe wáàsí tó gbóná fọkùnrin yìí ó ṣe wáàsí tó gbóná fún un ó ní ìrìn arákùnrin sọ̀rọ̀ yìí pé òǹkà tó fẹ́ bọ́ yìí òǹkà tí èsì tiẹ̀ lọ fẹ́ bọ́ tó fẹ́ tọwọ́ bọ̀ yìí òǹkà tó fẹ́ tí ọwọ́ yìí kì í ṣe tiẹ̀ máa bẹ̀rù ọlọ́run má torí bùkátà tó lé mi wá bá ọ kọ́ wá ṣe tí ọ̀dà fún mi kó fún mi kọlu ọlọ́run bẹ̀rù ọlọ́run ọkùnrin ní àfi bí ìgbà tó wò gbọ́ wá sí ẹ̀rù ọlọ́run wá bá ọ jìnnìjìnnì mú un òun wá ní wọn má sọ̀rọ̀ má sọ̀rọ̀ ẹ̀ má sọ̀rọ̀ má sọ̀rọ̀ má sọ̀rọ̀ ẹ̀ gbọ́ wọ̀ owó tó béèrè ní máa lọ ó ní ìwọ ọlọ́run tó bá jẹ́ pé torí rẹ ni mo fi ṣe bẹ́ẹ̀ níbi tẹ́lẹ̀ kankan ò ti rí mi níbi tí ń ti ṣe tí ń ṣe tẹ́lẹ̀ kankan ò ní mà tó bá jẹ́ pé torí rẹ ni mo fi fi obìnrin ilẹ̀ tí ìfi bá ṣe zìnà tí mo tún kù lówó ọlọ́run ìṣòro táwọn ń bẹ̀ yìí wọ́n ṣàlàwọ́ bẹ̀ àpáta ètò sí ńgbà tọ́lọ́ ń gbọ́ apata yẹn tó sí níwọ̀nba díẹ̀ tó tún tó dùn tàkọ́kọ́ lọ àmọ́ kò gbà wọ́n bákan náà kò sí kò sí kò gbà kò lè gbé wọn jáde ẹnì kẹta náà bọ́ síbẹ̀ tọ̀yàtọ̀yà pẹ̀tọ̀ àti rọ́nà àbáyọ bóyá ń gbà tẹ́mi náà bá wí tẹ̀mí tán gbogbo àpáta yóò sì tán òun náà wá bẹ ọlọ́run pẹ̀lú iṣẹ́ rẹ tó ṣe ipe àwọn òbí mi méjèèjì àwọn òbí mi wọ́n rán mi níṣẹ́ níjọ́ kan nígbà tí fi dé wọ́n ti sùn ojú oorun ni mo bá wọn ilé tí wọn mo wá dúró títí fá tilẹ̀ fi máa tí wọ́n fi jí tí wọ́n fi bá mi lórí ìgbó bẹ́ẹ̀ ìwọ ọmọ sóńgbọ́ wọ́n tiẹ̀ ti ránṣẹ́ kọ́ jẹ́ náà wọ́n ti ránṣẹ́ kọ́ jẹ́ náà gbèlè wípé ó tiẹ̀ tó wá gbé bá wọn lójú oorun ó tó wá dúró pé ìwọ lò ní sórí ìgbà tó bá dé tó bá jí wọ́n tó wọ́n tó jòkó wọ́n tó sùn ọlọ́run gbogbo ọmọ tó mú ẹsùn ọlọ́run bàbáríkà ọlọ́run sì wọ́n ní tìtù ojú fún wa. ó wàá sọ mọ́nà wípé tó bá jẹ́ pé torí tiẹ̀ ni mo fi ṣe tí mo ṣe yìí tó yẹ pé torí tiẹ̀ ni mo fi ṣe ọlọ́run mẹ́sà làwọn bí ìṣòro tá a wà yìí ọlọ́run mẹ́sà làwọn kúrò bí ìṣòro tá a wà yìí ọlọ́run gbọ́ ó sì gbà àpáta yẹn bá ṣí pátápátá àpáta yẹn sí pátápátá yẹ́nyẹ́ tí wọ́n fi wá ráyè jẹ́ èyí tá a fẹ́ lò níbi ọ̀rọ̀ ìtàn yìí ó ní wípé àwọn nǹkan kan bẹ tí ṣẹ̀ríà rẹkọmẹ́ndì fún wa tọ́lọ́wọ́ àtàndẹ́bì fọwọ́ sí fún wa wípé tá a bá fẹ́ bí i tá a bá ní àwọn nǹkan kan tá a fẹ́ bí i ká máa lo àwọn nǹkan náà láti fi bí àbùkátà nínú àwọn nǹkan ọ̀hún òun làwọn iṣẹ́ eré wa tá a bá ṣe pamọ́ sọ́dọ̀ ọlọ́run àwọn iṣẹ́ eré wa tá a bá ṣe kìí sàlì kí á láti jèrè rẹ̀ àwọn dáadáa wa tá a bá ṣe kìí sọ̀rọ̀ nìkan ni ó ti wúlò fún wa yóò wúlò fún wa látàyé náà pẹ̀lú wípé nígbà tílẹ̀ bá le nígbà tí ìṣòro bá dín nígbà tó tún bá pọ̀ wa á rí nǹkan tá a fi bẹ ọlọ́run pé ọlọ́run má ṣàwọlá nǹkan báyìí tí mo ṣe nítorí tiẹ̀ ọlọ́run ṣàánú mi èèyàn mélòó nínú wa ló láfi pamọ́ irú ẹ̀ tí ò jẹ́ pé gbogbo nǹkan tá à ń ṣe ṣe kárí mi ni tí ò jẹ́ pé gbogbo nǹkan tá à ń ṣe káwọn èèyàn lè rí wa lásán ni òun ló fà á wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi sọ fún wa wípé ta'arraf. على الله في الرخاء يعرفنا في شدة mọ Ọlọ́run nígbà tára bá dé ọ nígbà tára bá dé ọ mọ Ọlọ́run kọlọ lè bá àmọwọ náà nígbà tára bá ní ọ èyí tó sì wá lóore jù nínú tá a fi súnmọ́ Ọlọ́run òun náà ní iṣẹ́ ìrètà bá ṣe ìgbàgbọ́ wa sọ́nà kò sí iṣẹ́ ìrètà tó tóbi tó yí máa nì kò sí dáadáa kẹta ṣe tó tóbi tayọ ìgbàgbọ́ wa sí ọlọ́run torí náà ká má jẹ́ kí gbàgbọ́ wọn bàjẹ́ torí náà ká rí dájú wípé à ń ṣe àwọn iṣẹ́ eré tá a bá ń ṣe ní ti torí tọlọ́run torí ìjọ tá a bá bùkátà káfà àwọn iṣẹ́ náà bẹ̀rẹ̀ ọ̀hún láyé. àwọn sàmì ànábì wa muhammad sallallahu alayhi wa sallam eléyìí làwọn gbọ́ yẹn táwọn máa ń ṣe tiwọn rèé tí wọ́n bá níṣòro iṣẹ́ ni wọ́n tí wọ́n bá ṣe wọ́n fi bẹ̀rẹ̀ o àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ wá wá bá Nabi Muhammad èyí tó jọ́nà kejì ní òkè tí ẹ máa fi téèyàn máa fi sàkóso ọlọ́run òun ni kéèyàn ọ̀nà ọbẹ̀ ni téèyàn bá mọ̀ lẹ́ni ọlọ́run kó ṣàdúrà fún yẹn kó bá yẹn bẹ̀ lọ́wọ́ ẹni tá a bá mọ̀ lẹ́ni ọlọ́run ẹ̀gbọ́n ẹni tá a bá mọ̀ lẹ́ni ọlọ́run àwọn wá lẹ́ni ọlọ́run gbogbo àwọn ọlọ́dẹ̀rẹ̀dẹ̀ tá a kà kẹ́ni ọlọ́run nísìnyí àwọn iye iṣẹ́ mi ẹni ọlọ́run bá gbogbo àwọn kọ́tẹ̀sùbá àkọ́rùn kiri ayé gbogbo iye kèké sàmì ẹni ọlọ́run gbogbo ìwé sàmì ẹni ọlọ́run àmì ẹni ọlọ́run òun ni wípé gbogbo omi tọ́lọ́run bá ti fẹ́ ká máa bá ẹrú ọlọ́run ká bá níbẹ̀ àmì ẹni ọlọ́run òun ni wípé gbogbo nǹkan tọ́lọ́run bá ti tọ́lọ́run ò bá fẹ́ ká bá òun níbẹ̀ ká má bá bẹ́ẹ̀. gbogbo ń bá ti mọ̀ kọ́rọ̀ wọn bá fẹ́ ká máa bá ń bẹ̀ gbogbo ń a bá ti mọ̀ kọ́rọ̀ wọn ò fẹ́ kárí kó jìnà síbẹ̀ àmì ìjẹ́rìí ọlọ́run ò tó wà lọ. kìí ṣe pé àmọ̀ pé yóò lẹ́ni ọlọ́run yóò àkọ́rùn àbí yóò mọ̀ wọ́n náà ti yẹ ba ọlọ́run ẹni ọlọ́run ẹni tó jẹ́ pé àmì àkọ́kọ́ ẹni ọlọ́run ni wípé a rí pé ìmánì rẹ̀ nǹkan kan ò ṣe tàwíìdù rẹ̀ nǹkan kan òyìn pé nǹkan kan òyìn jẹ́ bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tá bá mọ̀lẹ́ ni ọlọ́run a lè lọ bá dákun mo ní ìdánwò kan tí mo fẹ́ ṣe wọ́n pè mí fún interview iṣẹ́ kan mo ní bísínẹ́sì kan tí mo fẹ́ lọ fún mo ní kọ́ńtrákìtì kan tí mo tí mo fẹ́ gbà ẹ dákun ẹ rántí mi nínú nínú àdúrà yìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ torí pé àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam ọlọ́run wa yọ sí wọn wọn a máa lọ bá ànábì nígbà tí ilẹ̀ bá lè wù níjọ́ kan ànábì bẹ lórí mímbàrì báyìí ń ṣe kútùbà lárúbá kan bá dé látọ̀ oko lòun ti wá ó ní àwọn sùnmùlọ́gbà pọ̀ wájà ọjà ohun ti ẹ̀yìn lówó mọ́sálásí pé ìwọ ànábì bá abẹ náà wọ̀ bá a bẹ lọ́wọ́ òjò ọ̀rọ̀ látijọ́ yìí òjò ọ̀rọ̀ gbọ́ wa láti fẹ́ kúta àrò mímú gbogbo àwọn ràkúmí wa àwọn ẹran wa tá à ń sin gbogbo wọn lògbẹ́ ti fẹ́ pakú kalẹ̀ àwọn àpòpò wa gbogbo ẹ̀ ló ti rọ dànù tó ti bàjẹ́ ó ti jóná àròjò bá a bẹ lọ́wọ́ lọ́jọ́ fún wa kí ni wọ́n lò láàrin wọn láti fi ṣàkàsọ́ lọ́sọ́dọ̀ ọlọ́run àdúrà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam kí ẹ kíyèsí o kèésà nẹ́bì ni wọ́n fi sàkásọ́ àdúrà nẹ́bì anábì náà wá gbọ́ sọ pé pétọ́ ìwọ ọlọ́run ìwọ ọlọ́run àwọn ẹrú rẹ dákun bá bá bu wọn lómi báwọn rẹ bá rẹ wọn ló ń bẹ wọn lára ní àwọn látara ìrọ̀jò ọlọ́gbà ìrọ̀jò fún wa anábì bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ọlọ́run sì gbọ́ òjò bẹ̀rẹ̀ sí ní rọ̀ anábì ò tí ì parí kútùbà ìjọ́nà tó tó fi bẹ̀rẹ̀ sí ní rọ̀ òjò wá rọ̀ bẹ́ẹ̀ fà á láti jímọ̀ yẹn di jímọ̀ kejì bàbá yóò ní ibátúndé ya Rasulullah ilé òtísí ọlọ́run ọlọ́run ti gbàdúrà wa lọ́tọ̀ àbójú ikú ti pọ̀jù ó ti domi yalé ẹ̀bà láti ya sọ́ọ̀bù kó láti ṣe omi tuntun gbé ó tún ti gbé wa lọ omi àlàáfíà láfẹ́ èso mi ìnira bá abẹ lọ́run kọ́ sànù wa kó sẹ́lómi ìrọ̀rùn fún àdóbi àdóbi bá tún bẹ̀rẹ̀ pé tọ̀gbọ́ ìwọ náà àwọn òjò tó máa rọ̀ dákun máa rọ̀ síbi àwọn nǹkan owó àwọn nǹkan rúgbìn ibẹ̀ ni ọ̀rọ̀ sí mọ́jẹ́ ojú omi tí ó wọlé mọ́jẹ́ ojú ojú tí ó máa gbé àwọn èèyàn lọ ṣe lọ́jọ́ àgbáríkà ojú ọ̀rọ̀ nù àdóbi bá tún ṣe bẹ́ẹ̀. èyí tá a fẹ́ lò bẹ̀ ni wípé kákíyèsí kí ni nǹkan tí wọ́n fi ṣàkàsọ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run láti gbé àbùkátà ẹ̀wọ̀n òkè o náà ní kíni àdúrà nẹ́bí ìwà nẹ́bí sàgbà pé tá a bá níṣòro àbá ní bùkátà kan ẹni tá a bá mọ̀ kó súnmọ́rọ̀ ojú wa lọ a lè sọ fún pétọ̀ ìdáàbò ẹni tó bá ti sàgbà o kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ lẹ́yìn nẹ́bí tó kú tá ọlọ́run kó bá a tá a mọ̀ sí Al-Abbas àwọn sàbẹ̀ tó lọ bá wọn ní kunna natawassalu bi du'a'i nabiyyina sallallahu alayhi wa sallam nígbà tá nàbí ń bẹ tó bá ti di pásítọ̀ òjò bá tó tójú ọ̀bá rọ̀ ànábì làálọ̀ bá bẹ́ ànábì bá abẹ lóhun kọ́nà òun rọ̀jò ànábì tí wàá kú báyìí ìwọ tó tún wá jẹ́ra ànábì tó tún jẹ́ ọmọ ọ̀nkú ànábì ìwọ láti wá fẹ́ kó tó máa abẹ lóhun báyìí tó nípa àpẹẹjẹ ànábì rẹ̀ bàbá bẹ lọ́run òun náà tó wá bá wọn bẹ lọ́run èyí tá a bẹ lọ bẹ́ẹ̀ ni wípé gẹ́gẹ́ bó ṣe lẹ́tọ̀ọ́ ká máa fi àwọn iṣẹ́ rẹ wa tá a bá ṣe láàrin àwọn àtọrọ ká fi bẹ lọ́run fún bùkátà wa tá a bá ní bẹ́ẹ̀ náà ló lẹ́tọ̀ọ́ ẹni tá a bá mọ̀ wípé ó jẹ́ ni ọlọ́run ìsìn lọ́run kì í ṣe dandan kó jẹ́ ṣe wò ká má sì gbígbọ́ kì í ṣe dandan kó jẹ́ wòlíì torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwa ń wò tá a kà sí ṣéwù tá a kà sí wòlíì yẹ òfurufú bá dáná lórí iwájú ọlọ́run nínú wọn kábọ̀ wá ti torí bá a sọ yín pé tá a bá rí kó jẹ́ ní ọlọ́run kábọ̀ wá máa wá ṣéwù gbá ṣéwù tàbẹ̀dù káàkiri rárá kódà kọjọ́ ọmọ inú rẹ kọjọ́ ọmọ tó bí lórí pé ọmọ yìí máa ń kírun dáadáa ìmọ̀ ẹ̀ ti dáwọ́ ọ̀pọ̀lọpọ̀ kéé parọ́ gbogbo wa tó darí máa ń wù bẹ́ẹ̀ sọ fún pé abdullahi dákun tó wá ṣàdúrà ti ṣe lẹ́gbẹ̀rẹ̀ àtọ́ gbàgbẹ́rẹ́ òkúrọ̀ ọ̀dẹ̀ tí wọ́n lọ ìkọ́lọ̀ ní ìtàn. kábọ̀tù wa lọ ṣe bẹ́ẹ̀ kó sọ́wọ́ àwọn jìbìtì oníjìbìtì nínú àwọn tó jẹ́ pé wọ́n fojú jẹ ní ọlọ́run ni àmọ́ nínú àwọn àti ṣètọ́ ni wọ́n jọ ń gbé àwọn yìí ń kúrú bá mú torí náà ká kíyèsí wíwá fi iṣẹ́ wa tá a ṣe ká fi bẹ̀rẹ̀ ohun tá a wí yìí kò túmọ̀ sí pé ká fi iṣẹ́ wa ṣe kó sọ́nà òun torí ẹlòmíì bàjẹ́ wàláhì ẹlòmíì bàjẹ́ tí ọmọ sọ fọ́nà pé àwọn náà kìí ṣe ló yẹ kó ṣe báyìí fún kìí ṣe ló yẹ kó ṣe yìí fún tá a wọ́n tí òfin yẹ kọ́nà wọn ṣe bá kan ìbàjẹ́ ni láàrin àwọn àtọ́lọ́hùn tá a là bá sọ̀rọ̀ ọlọ́run sọ yìí pé yá ayyuhal insan ma darraka bi rabbikal karim kí ló ju ọlọ́run tó fi jólẹ̀ tó fi kára rẹ kéèyàn níwájú ọlọ́run tó fi kára rẹ sí bàbá àwájú ọlọ́run gbogbo ẹjì ọdún ogójì ọdún tó ṣe ọlọ́run ti gbà ní débi pé yóò máa sọ fọ́nà pé èmi kọ́ ló yẹ kó ṣe lé ìgbó ẹlòmíì kò tiẹ̀ tún ní ṣe ibi tí ó máa wí pé ọ̀rọ̀ owó gbọ́dọ̀ mọ́ rí bẹ́ẹ̀ èmi òfin jọ́ kan mọ́ gbàgbọ́ ẹjọ́ mọ́ ń dé àtàlà ní gbọ́dọ̀ mọ́ sí bẹ́ẹ̀ fún ó ti gbàtànjẹ́ nìyẹn ó ti kára rẹ wájú ọlọ́run èyí tá à ń sọkọ́ nìyẹn o èyí tá à ń wí yìí pẹ́pẹ́ fúru ó tún wà ń bẹ́ẹ̀ pẹ́pẹ́ fúru ìfarara ìfaragbolẹ̀ ìrẹ́ra ẹnílẹ̀ fọlọ́run ìsunkún sọ́lọ́ lọ́rùn yóò tún wà ń bẹ́ẹ̀ kìí ṣe pọ́pọ́ wá ọwọ́ afẹ́ àyà pé láti kò sí láti ogójì ọdún kò tí kìjẹ máa ń sùn bá ìyí ń ó tún ṣe pẹ́pẹ́ tó tún sunkún tó tún bẹ̀ torí náà kákìyèsí kákìyèsí káwà láàrin méjì ká má ṣàṣe ètò ká sì má ṣe àṣejù ọ̀rọ̀ náà là ń kọ́ yìí ọ̀rọ̀ nǹkan tó wúlò fún mi tí mo sọ́ọ́ tẹ̀tẹ̀ ń bọ̀ àkóòrò náà tẹ̀sí máa ń wá sí tẹ̀sí wọn. adúpẹ́ fún ọlọ́run ọlọ́run kó máa ṣe àlékún kẹfọ́ àdébọ̀ ọlọ́run ṣọlá ọlọ́run ṣọlá